ẹ jọ mo lọmọ ìwà àgbà lọ báyìí dúpẹ́ dúpẹ́ ah ṣe kéèyàn máa bọ́mọ sọ̀rọ̀ kó má gbọ́. dúpẹ́. mami. Ah, ibi ló jókòó sí. dúpẹ́. mami. mo ń bá ẹ sọ̀rọ̀ ní bàbá ní kọ̀ọ̀kan olóògbọ̀ onídọ́dọ̀ òun lọ sẹ́kọ̀ọ́ jọ níbo lèèyàn wà tí ò ṣoríire. mami mami èmi ò dúró ní rédè o lóòótọ́ ni ré wà ní rédè àmọ́ kò dàbí tèkó wọn ò dúró ní rédè èmi ń lọ èkó o. ń bo tiẹ̀ wá takú tolóòlù èkó ṣé o ti dáṣẹ́ sílẹ̀ lẹ́kọ̀ọ́. n ò dáṣẹ́ sílẹ̀ àmọ́ mo mọ̀ pé tí n bá dẹ́kọ̀ọ́ màá ríṣẹ́. Ah, ah, ẹ wà àǹtí mi tọ́lá ni ìgbà wo náà kúrò ìgbà wo náà lọ sẹ́kọ̀ọ́ ẹ rí gbogbo ayé wọn bó ṣe yí padà ni ayé wọn ti yí padà ah, ayé wọn ti yí padà èmi èmi ń lọ èkó o mo ń lọ. o ń lọ èkó. bẹ́ẹ̀ ni. ó dà òbúrú mo gbọ́ tiẹ̀ n ò tiẹ̀ ní má lẹ́kọ̀ọ́ àmọ́ àádọ́dọ́ àbúrò bàbá rẹ̀ nítorí mi ò lè dá nǹkan kan ṣe lẹ́yìn wọn bẹ́ẹ̀ ni. mami ẹ dé o ẹ dé o ẹ bẹ̀rẹ̀ o nítorí mo sọ pé mo ń lọ èkó báyìí ẹ fẹ́ mú mi lọ sọ́dọ̀ yẹ̀mí wò n ò lọ o. Yẹ̀mí wò ni àbúrò bàbá rẹ̀. ọ̀rọ̀ yín sú mi ah, kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ tiẹ̀ gan ti ń sú mi ah. ó sú mi ebi wọ́n mọ̀rú ilé tẹ̀ ti jáde wọ́n sì láṣẹ pa lẹ́yìn àbúrò bàbá rẹ̀ ìgbà náà náà nìyẹn ó yá mo fẹjọ́ àádébẹ̀ n ò ní o má lẹ́kọ̀ọ́ àmọ́ àádébẹ̀ àádébẹ̀. Hmm. ó ṣe. Hmm bá mi kí ìyá o o pé ọlọ́run ó fún ọ lálàáfíà má gbàgbé o kọ mọ rántí o wọn yorùbá ní sàábí olóògùn ti pè èyí lúbúlúbú mọ fi kàn án lójú kọ máa fọṣẹ ń wẹ̀ fún ọ lóòrèkóòrè èsì ayọ̀ ló mú wá fún mi lágbára ọlọ́run. tó bá wá di ìrọ̀lẹ́ ọ̀la bàbá ìwà yọjú sí i níjà ẹgbẹ́ sí i. èsì ayọ̀ ló tiẹ̀ mú wá ọlọ́run ó ṣèwòsàn. àmì o ẹ ṣé bàbá. Ah, ah. Ah, ìyàwó rere lẹ́ẹ̀dẹ̀ ọkọ. <laughs> bàbá ọkọ mi ẹ pẹ̀lẹ́. <laughs> ẹ káàsán àbí ẹ kú déédéé wòye ṣàlàáfíà ni àdúpẹ́ kí ló dé ọmọ mi. ẹ̀rọ sọ̀rọ̀. kò sí akànjú kan mo bá ojú ìkọ rẹ lọ àmọ́ rò pé lu ìyá rẹ ló sùn mọ́jú <laughs> àbọ̀ ọba jà ni. ìjà kẹ káṣà kan tiẹ̀ wá rí iná. ọlọ́run náà lọ́lọ́ọ̀bá mi ọpẹ́lọpẹ́ ń tó lọ ní ìsìn lọ dànù dúró ẹ jẹ́ àwọlé ẹ jẹ́ àwọlé. Ìṣó. ọwọ́ ẹ̀dá fún mi lọ́wọ́ òsì rẹ̀ ọwọ́ àlàáfíà adúrósági abẹ̀rẹ̀sáyé ẹ̀pẹ̀ ọ̀dẹ̀ǹgbẹ̀tì ní fúnkún kọ́lé bọ́ bá fi kọ́lé tán àtúnyẹ̀ kọ́gbólóko. ọkọ àfẹ́sọ́nà rẹ̀ ńkọ́. Ah, ah, bàbá hmm? alóṣèjáde ìwé mẹ́wàá kò í lọ́kọ̀ ràbí. má jẹ́rìí àwọn òde òní àwọn ọmọ tí ò lè sùn kẹrin ó sùn. Ah, mi ò lọ́kọ àfẹ́sọ́nà. o ò sì ní aborí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri. mi ò ní mo kàn fẹ́ lọ Èkó ni. ọ̀fẹ́ lọ. bẹ́ẹ̀ni. ràbí èmi jẹ́rìí eléyìí. ó jẹ́rìí. ó jẹ́rìí ẹ. bẹ́ẹ̀ni. jẹ́rìí ọmọ mi. mo fẹ́ fi ilé hàn o jẹ́rìí ẹ o. Mami kúrò. Ah, mo dúpẹ́ ọlá. Ibi ah, ah. mo mú ọ wá nì. Dádì. Hmm? Ẹ ibi báyìí ṣókùnkùn. Bí ó ti rí nu, bí la ti fẹ́ mọ, kí ni ìbá àṣẹlẹ̀? Bó ṣe jẹ bó ṣe bó ṣe rìn gbèsè ayé iná kékeré tó wà ń bẹ̀ yẹn nìkan eh. ló wà ń bẹ̀ dáàdi bí rárá rárá o mi ò lè dúró dúpẹ́ àbẹ́ eh, eh, ah, eh. àwọ̀ ọmọ kí ló pè. mo dúpẹ́ ah, ah. mo dúpẹ́ ọlá dúpẹ́ ẹ àwọ̀ ọmọ yìí kí ló dé kí ló pò orí dúpẹ́ hmm. oh. dúpẹ́. iṣẹ́ tó wà nínú ilé. ẹ máa gbọ́ ó mọ̀ lóun ti ṣiṣẹ́ ilé iṣẹ́ ilé ni mò ń bẹ́ sọ ni àbí kó gbé lásìkò lọ ṣiṣẹ́ ìta kó lè wúlò fúnra ẹ̀ náà. àǹtí mo ti òwe mi náà kò ń ṣe pé bóyá èmi náà fẹ́ wà níbí báyìí mo fẹ́ ṣiṣẹ́ mi ò ríṣẹ́ mo wá wá wá wá mi ò rí. o ò ríṣẹ́ o ń sọ fún mi pé ò ríṣẹ́ ìwọ nìkan ni màá kọ́ nílé kó ètò màá sọ pé o wá ṣe òríṣẹ́ iṣẹ́ sùn lọ lẹ́kọ̀ọ́ ó jẹ́ kẹ́tù òríṣẹ́ odóyìnbó òrìṣẹ́ iṣẹ́ alágbàdún ló pọ̀ jù wàá tó ṣòdì wàá dé kò wàá ru ẹrù orí afẹ́ pa wàá sọ fún mi pé òrìṣẹ́ ah, ah, òrìṣẹ́. àti ìbẹ̀rù ọlọ́run eh? pẹ̀lú ìwé mẹ́wàá oh. pẹ̀lú ìwé mẹ́wàá ẹ̀bẹ̀rù ọlọ́run o. ìwé mẹ́wàá ìwé mẹ́wàá ní dédé wà láì kó tó wé kan lẹ́kọ̀ọ́ bí o wá lọ ìwé mẹ́wàá kí ni ìwé mẹ́wàá jáwọ́ ọgbẹ́ni dìde kó lọ wáṣẹ́ dìde kó lọ wáṣẹ́ jàre wò ó jẹ́ wá sọ kinní kan fún ẹ sórí tóṣù ìbá parí tó bá jálẹ̀ tó bá wáṣẹ́ ó ń padà sí rédè ah, bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹ ṣàánú mi kí n ṣàánú ẹ ẹ jọ̀ọ́. oṣù kan ṣàpè tán kò sí wàhálà ẹ̀wà wà nílé kó bu gàrí lẹ́bùsí kó jẹ èmi ti àwọn tó ṣiṣẹ́ àrò ti ṣiṣẹ́ àrò èmi kan fẹ́ lọ ṣe tọ̀sán jókòó síbẹ̀ kó máa sùn olóorun bú. murugo murugo tèmi bá mi o ẹ̀wà àti gàrí lẹ́bù láago kan ọ̀sán oúnjẹ àárọ̀. Ha! wá ṣe o mi ò rí ni o mi ò rí ni o wọ́n sọ pé kinní kan experience five years èmi tí mi ò ṣiṣẹ́ rí ibo mo ti fẹ́ rí kinní. ètò ìwà fún mi báyìí. Oh, oh, oh, relate fún mi o. Oh. vacancy lélẹ́yìn. Ah, ọlọ́run ṣó máa gbà mí báyìí torí ibi tí mo lọ lánàá ṣe náà sọ pé mo ti dàgbà jù àbí kí n lọ bẹ̀ ni. Ah, ọlọ́run ọlọ́run jọ̀ọ́. ẹ ká sọ ọ. ń lé o. gẹ́ẹ̀tì gẹ́ẹ̀tì. Ah, ewu ọlọ́sẹ̀lẹ̀. àtẹ̀yìn ọ̀gbọ́n ni àbí mo ké tí a pò. wọ́n ti ń bọ̀ ọjà Hello. I Can I help you? What do you want? Eh, bí mo ṣe ń kọjá lọ sìn mo wá rí tán lẹ pépà eh, tán lẹ vacancy pé wọ́n ń wá house girl mo wá ní kí n wá béèrè pé mo fẹ́ ṣiṣẹ́ house girl. ọ̀dà o mrs vacancy ta ló fẹ́ ṣe vacancy. èmi gangan náà ni. géètì. kárí ọ̀ràn kárí ọ̀ràn. ẹ jẹ́ àrànra wa bí a bá ń lọ ṣé ìṣèyí yẹn fẹ́ yí mi lulẹ̀ kan yí mi kan dí kan fi mi dípò olómìnira. Ah, àmọ́ ẹ̀gbọ́n ìyá àjẹsà àmọ́ ẹ̀gbọ́n ìyá àjẹsà rárá o fíkàǹsì ló ló ń béèrè fẹ́ẹ̀mọ̀ pé wọ́n gbé fíkàǹsì ta ni wọ́n sọ pé kílínà wọ́n wá wọ́n sọ pé gitman wọ́n wá wọ́n sọ pé nìkan wọ́n wá is a vacancy is tó ti yé yín. yes security wèrè wo ló ṣí géètì lẹ́ẹ̀mẹ́rin. bẹ́ẹ̀ mọ̀ o kò sí ọ̀ràn tí kò góòlù ìyá jẹ́ ọ́ lọ́ọ́ bá nínú bí òbò yóò fi ìlú lọ́kàn ó ní ọlọ́ba a ní ọ̀rí fẹ́káǹsì mi ọ̀mọ́ ń pa fẹ́káǹsì sí géètì tèmi àdé òsì. ṣé èsè yẹn fẹ́ yí mi po ọ̀fẹ́ dojú mi dé. mama mama ẹ má fò fóòkì mi ẹ má fò fóòkì mi ah. so ti yé yín ajé èyí ọ̀pápọ̀ mọ́tọ́ mọ́ bọ́ọ̀ ah. sọ pé wá da cleaner tó ti yé yín bọ́yẹ́ lè ní ọmọ ṣe ń jẹ fún wa kọ́lọ́jọ́ wọ rìn odò lọ́bẹ̀ ni. bí mo ṣe ń jáde lọ mo wá kọjá mo wá rí tán lẹ̀ síta pé wọ́n wá house girl mo wá ní kí n wá béèrè. ṣé wọ́n ìsìn ṣiṣẹ́ báyìí. ah mo lè ṣiṣẹ́ mo lè ṣiṣẹ́ dáadáa kò ṣiṣẹ́ tẹ fẹ́ kí n ṣe tí mi lè ṣe. ọ̀sìn lè pòfin mọ́ ah bẹ́ẹ̀ ni sà. o lè tọ́jú bàbá lòbí tó. mo lè ṣiṣẹ́ dáadáa mo lè ṣiṣẹ́ dáadáa. ẹ jẹ́ n wo bí. kí ni ẹ sà. rárá ah, ọmọ yóò mọ nǹkan kan jẹ́ n wo yí báyìí yí báyìí. kí ni. Ah, ah, mo ti mú tí mo fẹ́ mú ibi ọwọ́ ẹ̀yìn òní ògo rẹ wà ọ̀dà ọ̀dà follow me. Yes, sir. ibi náà láwà tẹ́ntẹ́ ọ̀nà odò ó fi fọ́ kété ṣègede ń wúkọ́. olóbùkún ni olóbùkún ni lòbí tó o. tí o sì. ọ̀rọ̀ burúkú ló mọ̀ fẹ́ jálulẹ̀ lulẹ̀. pé kí ni. ọ̀rọ̀ burúkú ló jálulẹ̀ lulẹ̀ o. kí ló ṣẹlẹ̀. ayé ah, kan mi mú wọlé lọ. Ah, ọmọ ká lára dìbàdì lọ ohun tí kò. Ah, kẹ́ǹtì yìí ẹ kàn sọ fún mi pé ètí ń pa yín lẹ́kùn torí ọmọ tó wà yín rè. mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ yí olórí burúkú àbúrò lòtì ní gbogbo ọ ní mo bá sùn. ẹgbẹ́ ẹjẹ́ sọ fún yín ajé ìyá ọ̀pá pọ̀ mọ́tọ́ mọ́ vacancies ni wọ́n gbé síta. Ah! wọ́n sọ wípé bóyá cleaner ni wọ́n wá wọ́n sọ pé gate man wọ́n wá wọ́n sọ pé driver cleaner eh, is there uh, vacancies is vacancies so ti yé ah, ah. yìí wọ́n ń wá àyàn wọ́n ń wá àyàn nù bóyá tó sọ lùlọ̀gà pé pé káàtì rẹ̀ tàtà lọ́mọ̀ ẹ ti sọ̀rọ̀ kí. olórí bukú ni àméjèèjì yóò rí mi. ẹbí bí a bá lè ilẹ̀ e ẹbí ẹ̀rì ìtàyà yìí ni a máa ṣe pé ẹni ẹ̀ mọ̀ sánná ní. ìwọ nìkan ló gbó yẹ. ẹ̀yin nìkan lógo yẹ oh. mighty father god creation nìkan lógo yẹ. ìwọ nìkan lógo yẹ. ìwọ nìkan lógo yẹ. ìwọ nìkan lógo yẹ. mighty father king of creation ìwọ nìkan lógo rẹ. ọ̀gá hmm. mi o. <laughs> lobito. ọ̀gá mi olóríire eégún mọ̀gájí <laughs> ọ̀gá mi alálùbáríkà ọ̀ràn máa ń ṣẹ́fàyàtì afúnilóúnjẹ mọ́wọ́ bẹ̀. ọ̀gá mi wo ikú òde payín ẹ̀yin ọ̀gá ẹ̀yin àtìgbà tẹ́ ti ń tẹ kíní wọn ti ń jó ń bì látàárọ̀ <laughs> ẹ̀yin ọ̀gá ṣe rí kíní fẹ́kánsì tí alẹ̀mọ́tàun hmm. fún ti housep hmm. ẹ̀yin lọ́mọ kan bá wá ló ní pé òun nífẹ̀ẹ́ sí ìyún ọmọ mú wá sí ibi pé kó lè wá bá yín ọ̀gá mi. ọmọ náà ń kọ́. bọ́ síbi. ẹ ká sàn sàn. how are you. ẹ ah, sàn. ṣé wàá ok. bẹ́ẹ̀ ni sàn. kí lorúkọ ẹ. Dúpẹ́ Àlàbí lorúkọ mi. Dúpẹ́ Àlàbí. Bẹ́ẹ̀ni sà. Oríkì ẹ̀ ń kọ́. Àṣàbí Àṣàbí. Eh, Lobito. Ọ̀gá mi. Ìwọ máa lọ mi. Àṣàbí. <laughs> That's good. Yeah, you may have your seat. No, Joko, my worry. Joko, sit down. Uh, hmm. Joko. Má mo fẹ́ràn kí ma pe eyan pelu oriki Àṣàbí Ṣadọ́là. <laughs> Ọmọ ọdún mélòó ni Twenty-five years. twenty years of age. It's good. so kí ni level education ẹ. level level level kí ló ń jẹ́ bẹ́ẹ̀. <laughs> wọ́n ní bí education rẹ̀ ṣe ga tó bí education rẹ̀ ṣe. lobito. ọ̀gá mi. mo rò pé mo ní kó máa lọ ni. mo ti lọ. okay so um, get yẹn. Yeah so ibo ló ń gbé. mo mo ń gbé ní Ojo street lọ́dọ̀ àǹtí mi. Ojo street ah, nítòsí wa ń bí. bẹ́ẹ̀ni sá. Ah, very good amazing okay so um, ṣé ẹ̀gbọ́n ẹ máa lè gbà kó máa bá wa gbé bí. Ah, bẹ́ẹ̀ni wọ́n máa gbà. okay ìwọ ò dẹ̀ mind kò gbé pẹ̀lú àfojúsá. kò wẹ̀yìn náà kẹ́ fọ́jú rùn nígbà tí òun ṣẹ̀yìn lè dára yín. Thank you. That's so thoughtful of you. Okay, so um, our Maryland baby, my humble self, the security guy, Lobito, and the cleaner. Lobito is my right hand man. Mm-hmm. Yes. <laughs> okay. Um, okay Lobito Mama mọ̀ pé òkúrò ń bẹ́ẹ̀. ọ̀gá mi. mo mọ̀ pé wà um, get me ní um, cold juice. Uh, eh, Kobrusa. Okay. Yes, sir. And then um, Ashabi. Sir. Ashabi to shadola. So for fún ẹ̀gbọ́n ẹ̀ pé mo ní Okay, sir. So that we can sort your stuff. The beetle? yes, sir. Yeah, thanks so much. Kò burú sir. It's okay, Ashabi. Ẹ máa rọra. Ẹ ṣé gan ni sir. Yeah. Tètè get mi ní juice Eh, Ẹ one is. We need something very cold. Oda, dáa, kò sir. Mm. Okay, Ashabi. Oda, what, sir. Go take care oh. Yes, sir. All right. Ṣadọ́là Àṣàbí Ṣadọ́là. ẹ ṣé o ọ̀gá ẹ ṣé gan. Okay. So, um, take care. Fọlọ́n sí yín o. Ẹ̀yin lè mọ padà tí ẹ ṣe gan. Òun náà dẹ̀ padà wá. Okay. Mo fẹ́ sí wọn. All Ẹ take care ara yín. okay. lóbi tó kárí ọ̀ràn kárí ọ̀ràn. èwo la tó rí rán. ìṣẹ̀lẹ̀ náà wọ́n ọmọ yìí yàn yàn nìkan yà sí. Ah! àbòsí wa ba yé rẹ jẹ tán báyìí inú ìdúná ibi wọn bá fẹ́ lẹmọṣọ rẹ ṣọ lọyọ ọṣọ ọwọ ayọnu kẹtù ọyọdì sọṣọdì ọmọ ní ìkàrí ọ̀ràn kọ́mọ̀ jẹ́ pé ògo rẹ̀ ọ̀padà pípò yóò máa yọjú báyìí yóò máa yọjú. lóbi tó ojúlọlá kan fi sọrí ojúlọlá kan fi sọrí ẹ ọ dáa múra sí i ọ mú gbalẹ̀ lọ́wọ́ ọ mú paka ọ pa gbogbo oyún pọ̀ iyún wọn tó ọ wà máa gbé borùn káàkiri ọ máa yọdún sí ní táwọn pè ọ sí rí awúkítán lálẹ́ àná ni jẹnu rẹ tani ọ jẹnu dodo rẹ kémi ọ wàá jẹnu rẹ. wo fi balẹ̀ ọmọ kankan ah ah wò wá o má bínú mò ń dáná látẹ̀kàn ni àbó ah, rí mi báyìí mo mà ti ah, bẹ́ẹ̀ minda? Eh? máìndà ẹ ọmọ ọ̀dọ̀ bíi ti báwo máìndà náà ń pè wo mo yọ ó dé nìyẹn ìwọ ló dẹ̀ mo yẹn ah máìndà náà ń pè é. ah wo mo wà o ibẹ̀ wà òkè bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run inú owó inú ọlá ni mo wà à ń je, à ń mu. bẹ́ẹ̀ ni o <laughs> o ṣé ọ̀rẹ́ mi wo a tún máa sọ̀rọ̀ létà. <laughs> alright ó dàbọ̀ ẹ́ eh? máa tún pè ẹ́. Mhm, dúpẹ́ ilẹ̀ ṣé tíṣà ẹ wá lánàá. bẹ́ẹ̀ ni wọ́n wá sà. ok ṣé òun fojú sí ṣá. bẹ́ẹ̀ ni make sure kó fojú sí o. Because I want you to improve on your spoken English. Yes, sir. Okay. Ẹ ṣé gan ni, sir. uh Good. Kẹ́ take care ara yín o, ẹ dẹ̀ tọ́jú ilé. Yes, sir. <laughs> Ó dàbọ̀, sir. Ó jàre ṣe. ẹ pẹ̀lẹ́ ọ̀gá mi. ẹ rọra wa mọ́tò. ó rọra wa wá dilé mú dáadáa. ó dáa ah. ó dàbọ̀ o. kí ló ṣẹlẹ̀. dúpẹ́ dúpẹ́. kí ló dé kí ló dé tí inú yín dùn báyìí abẹ́ ti gbà láti. àlàyé mo rí dà láti. ẹ jẹ́jẹ́ ẹ mọ̀ kẹ́ fún mi lára ẹ̀. ẹ padà sí ti ṣẹ́yìn. dúpẹ́ dúpẹ́. mo rí ẹ̀rín. ọmọbìnrin. dúpẹ́. I am very impressed pẹ̀lú improvement eh, these days in Yoruba, English, and mathematics. You're, you're doing very well. I'm impressed. Ẹ ṣé o. In fact, èmi ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣe tẹ ní sùúrù fún mi láti make sure pé mo break even. Ẹ ṣé gan-an. No, no, it, it's nothing, it's nothing. Mo sọ fún ẹ very soon, o máa gbajú sí i fún ẹ. And I'm very sure by God's grace o máa clear ọdún papers. àmì o àmì o. wo ọ̀gá fẹ́rẹ̀ pẹ̀ gan-an eh. ọ̀gá fẹ́rẹ̀ pẹ̀ gan-an. ọlọ́run nìkan ló lè bá mi sọ ìsan fọ́gà mi ò ríru tí wọ́n rí o. irú ọlọ́run ni kò sí irú èèyàn pọ̀. Eh. so um, now a fẹ́ a fẹ́ focus on English language most especially oral English so ìgbà táyì ti bá kọ́ ní oral English yẹn bó ṣe máa ń pè fork kí ni tí a máa fi ń jẹun yẹn fork it's not it's not called fork. This work, called fake. gbèrú hmm. fake fake fake. ṣé ẹ̀dẹ̀ rí gbogbo kínní ìnànà ọkọ̀ wa díẹ̀díẹ̀ ṣe wọ́n tátàtà ní <laughs> lábúlé àmọ́ bẹ́ẹ̀ ṣe ń kọ́ mi bíbá ìtúyàtọ̀ àti wípé ìwé mẹ́fà lábúlé kò sí ìdàbí ìwé kan bíbá yìí o ah, ẹ wo nǹkan tẹ̀ ń kọ́ mi bíbá yìí ó yàtọ̀ sí tàbúlé. well well that's true that's true nǹkan tó ẹ̀yin understand nǹkan tó a machine, máa so that you guys can be able to speak fluently hmm. though truly you, you people are Yorùbá Yorùbá ló yẹ kẹ́ máa sọ but there are some official places tó yẹ pé àwọn tí wọn gbọ́ Yorùbá bíi tiwa báyìí wà so you, you people need to pass your message in English language hmm. so àti kéré tó bá ti ń kọ́ in English yẹn lọ́run ló máa mú yín lára dàgbà ṣe understand so but for today we are moving into mathematics then tá a bá ti parí ilé a máa move English language. Ah so but jẹ́ ká kọ́kọ́ treat um, parabolic mirrors I will dictate it for you then I ma move into the calculations okay, sir. then after that we move into English okay. English language so okay, get can dictate it parabolic mirrors reflects rays. ojú ni mọ́lẹ̀ ara ojú bá ti gbogbo fàárí dòfo àní ojú ni mọ́lẹ̀ ara ojú ìṣá o ni mọ́lẹ̀ ara ètò ojú bá ti fọ́ o gbogbo fàárí dòfo nítorí ojú ẹni màlárí tó ṣe mọ̀ pé ojú ẹni wà láàárín ọ̀nà ojú o ní mọ́lẹ̀ ara tójú bá ti fọ́ o gbogbo fàárí ojú bá ti fọ́ o gbogbo fàárí ojú ni mọ́lẹ̀ ara o tójú bá ti fọ́ o gbogbo fáàrin dòfo àná ojú. ọ̀gá. <laughs> àṣàbí mo mọ̀ pé ti débí. ọ̀gá. Oh mo ti sọ fún yín pé mi ò nífẹ̀ẹ́ sí rorin tẹ̀ ń kọ yìí ẹ má máa kọ rorin burúkú báyìí mọ́ ó máa ń ní èmi lára ni ọ̀gá ẹ dá léèyàn ẹ tutù bí àdàbà ẹ tún kóyàn mọ́ra. láàrin ẹ̀yin tẹjọ́ ga wa àtàwọn atajọmọṣẹ́ kò sí yàtọ̀ gbogbo wa jọ ń gbé gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀ẹ́dẹ̀ mọ̀ wá rí. ọ̀gá mi ò fẹ́ kẹ́ máa ronú mo fọlọ́run bẹ̀ yín nítorí tẹ́ bá ti ń ṣe báyìí máa ń ba èmi náà nínú jẹ́ ni. Mm ṣé bẹ́yìn náà lè máa ń kọrin pé kò sólóríire kan bí ẹ̀yin kò sólóríire kan bí ẹ̀yin. kò sólóríire tójú mi lọ kò sólóríire tójú mi lọ ah, àìmọ̀sí kan ló ń dààmú ẹ̀dá o kò sọ̀rọ̀ rẹ̀ tó jù mí lọ. àṣàbí. ọ̀gá. àrò kan tó máa ń mẹ́kún àsan ọ̀dákẹ́wá. ẹ má rò bẹ́ẹ̀ ẹ ṣe rò báyìí kí ni ẹni tó lójú ń ṣe tẹ́yìn ò tí ì ṣe kò sí ọ̀gá ṣe ló yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má ronú mọ́ ẹ dá lọ́mọkùnrin ẹ dùn wò ọ̀gá èèyàn níyìn o ẹ jọ̀ọ́ ẹ má ronú mọ́ oúnjẹ ti ṣe tán jẹ́ ká wà lọ jẹun. o ṣe thank you. ó sálágbára lórí ilẹ̀ ayé kò sálágbára lórí ilẹ̀ ayé ọ̀gá. Okay kò sálágbára lórí ilẹ̀ ayé àfọlọ́run tí ayé ń pè bọ̀. kò sálágbára lórí ilẹ̀ ayé. kò sálágbára lórí ilẹ̀ ayé o. kò sálágbára lórí ilẹ̀ ayé o. àfọlọ́run tí ayé ń pè bọ́. ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ẹ̀yin lẹ́ńgógó fọlẹ́wà ẹ̀mí mímọ́ ẹ ṣé. agbára bàbá ga o. àṣàbí. That God is, is a good God. Mm. Agbára you know, in every situation. you learn to give praise to God. When you praise Him, He's happy with you. Oh, solo lórí ilẹ̀ ayé. Kò sólúwa lórí ilẹ̀ ayé. Mo ti débi stairs yẹn. Hmm. Kò sólúwa lórí ilẹ̀ ayé. àfọlọ́run tí ayé ń pè bọ̀. Baba, you too much. Oh. Agbára Jésù ga. Ọ̀ṣẹ́, you're such a kind soul kínní ni mo fẹ́ jẹ o mo fẹ́ àmàlà tó fẹ́lẹ́ <laughs> mo bó ṣe máa rò ó tí kò tí kò kí ní kókó. right amazing. agbára bá bá ga o ṣe agbára jésù ga. Ah! ọwọ́ ti bà wọ́n wèrè. <laughs> àwọn ò tún nìyẹn. Ah, ọ̀gá àwọn wèrè tí wọ́n kówó ìlú jẹ ni nígbà tí àwọn èèyàn fowó sí báǹkì tẹ wá ní pé báǹkì lukudéètì. Ah, àwọn olóòtú sọ yẹn o. inú ìwé tí ń bẹ lọ́wọ́ mi ni ọ̀gá. Ah, kí ni ìwé náà sọ. wọ́n ní pé gbogbo àwọn tó jẹ báǹkì lówó ìjọba ti gbẹ́sẹ̀ lé dúkìá wọn. ọlọ́run <laughs> gbogbo wọn. bẹ́ẹ̀ ni. nítorí wọn ò ran ìjọba lọ́wọ́ rárá rárá wọ́n ti kó gbogbo owó ìlú lọ sókè òkun. Eh ẹ mọ mẹ́mi ọbọ̀ ń gbọ́ bọ̀pọ̀ kí lẹ́yìn mọ̀ nípa bank loans and recovery. Hmm. ọ̀gá slate yín ni. oh oh okay. ẹ ṣe um, silas mi kọ́. òun náà lélẹ́yìn sá. right ṣé plain sheet yẹn wà nù ẹ. ó ti wà ń bẹ̀. okay. <laughs> ìwọ máa lọ sí ẹ. Um, Lobito. ọ̀gá. o ní láti lọ get set kó gbé báàgì mi. a jáde láìpẹ́. kò burú ọ̀gá. sáré kọ nóòtù yìí. kò burú ọ̀gá. ọ̀gá mi o. yóò sì ṣe tí ìwọ bá gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ. tí o sì pa òfin àti àṣẹ rẹ̀ mọ́ ìbùkún ni fún ọ nílé ìbùkún ni fún ọ lóko ah. àmín <laughs> lójútó ọ̀gá mi ah, ah. àìsí bẹ́ẹ̀ láì bá wọn dá sí. <laughs> ọlọ́run á gbàdúrà gbogbo wa àmín àmín mi bá mi ẹ̀yin ọ̀gá mi ṣe rí àdúrà tẹ gbà láàárọ̀ ìgan ló dífá fún ọ̀rọ̀ tí mo fẹ́ wá bá yín sọ má mú yẹn wá o ṣe mọ̀ pé à ń lọ fún choir rehearsal láìpẹ́ o. bẹ́ẹ̀ ni ọ̀gá mi mo mọ̀ wọn ò ní gbà àkókò yín wàláì ṣe rí tí mo fẹ́ bá yín sọ ìṣókè lọ́bẹ̀ oge wọ́n sọ ní ìsìn kọ́kàn mi ó lè fúyẹ́ ni. kí ló wúwo lọ́kùnrin tẹ́lẹ̀ mò ń gbọ́ ẹ. ọ̀gá mi hmm? ọ̀gá mi ṣe rí ẹ yín ò ní parun àmín. ọ̀gá mi ṣe mọ̀ pé ńgbà míì àyè ọ wà kò ní sọ̀rọ̀ hmm. ìgbà míì kẹ̀dẹ̀rí ọ̀rọ̀ wà kò wá ní sáyè ìyún lọ dífá fún jésù nígbà tó wí pé ìgbà kan ìyẹn ò rí mi ní ìgbà kan ìwé òní. bá wa ilé ìdásán just go straight to the point say what you need to say. ẹ ṣeun lásìkò. ẹ ṣeun ọ̀gá mi ọ̀gá mi lóòótọ́ ni pé ẹ ríran àmọ́ ńgbà pẹ́ bá ti nírú wa yìí ó yẹ kọ́kàn yín ó balẹ̀ ni nítorí bíbélì wípé èmi ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú mi. <laughs> Revelations twenty two kọ́ nìyẹn. ẹ̀gbọ́n ọ̀tí ẹ̀ mọ́ bíi tí ìyún wà nù bíbélì tààrà nítorí wọn ò ka bíbélì. olódo. àwọn ọmọ mọ̀ pé títí nínú ọ̀rọ̀ ọlọ́run ò ní lọ. láìṣẹ ṣe rí ọ̀gá mi lóòótọ́ ni pé ẹ fọ́ lójú àmọ́ mm. ọ̀gá mi ẹ kú ní ibi tìbí ah, ah, lóbítò <laughs> oníjàgbàjàgbà ni ẹ o. ọ̀gá mi bẹ́ẹ̀ ni ọ̀gá mi nítorí mo máa ń fi èsì yín bẹ́ẹ̀ bá jí lọ́wọ́ àárọ̀ báyìí nígbà bá wò yẹn báyìí kí ni wọ́n wà gbé pẹ́ẹ́lí lọ́wọ́ ah. dàbí ọ̀pá tẹ́rẹ́ tó jáde nínú igbó ṣoroṣo tó wá dé fìlà ká ọ bọ̀. nǹkan ìṣe ẹ nǹkan ìṣe ah, ó máa ń jí mi wò kọ́ nìyẹn lára rọ. ọjì yìí wọ̀ gáà ní téèyàn bá ní ní ná ní. o ti da o ti da ọ̀gá mi ṣe rí lóòótọ́ ẹ̀ àmọ́ ṣe rí mi gan-an lójú yín. Ah. <laughs> àtẹ̀mí náà èmi náà gbogbo yá lójú yàn ní èmi o bá rí ọ̀gá kọ́gà bá fẹ́ kó bá jẹ́ yọ ọ̀tún ló yẹ kí lọ kó bá lọ sósì èmi máa wí sí yá ọ̀gá mi dìrèèlì ẹ̀mí dìrèèlì mi ìfẹ́ kọ́ nìyẹn máa gbé ra rẹ̀ ga bóga ọ̀gá mi ọ̀dà ọ̀dà ojú ìyá lójú rí. kàrí ọ̀ràn ṣé ibi ibi ìtọ̀ ti ń ẹ̀dùn ti ń jà ní glamour ìyá tí ó ìyàwó bá jẹ́ ọ tán àwọn àmì ọmọ wọlé wá rẹpẹtẹ. Mama, ta ló pè yín oya oya ẹ padà lọ sẹ́nu iṣẹ́ yín ẹ lọ máa ṣiṣẹ́ yín. lè paanu mi dé lórí burúkú. ọ̀gá mi ẹ̀yìn kò ní bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ yín ṣe rí ọ̀gá mi ohun gbogbo làkókò ń bẹ fún un ọ̀gá mi ẹ̀yin ẹ̀yin àgbà náà lẹ wípé bọ́mọdé bá tó lọ́kọ àáfù lọ́kọ ọ̀gá mi bó bá sì tásìkò láti ṣu ìdí ní láti là ní ọ̀gá mi ṣe rí ìgbà àti bí ni. Hmm. ìgbà àti rọrùn eh, ìgbà sísùn ìgbà tá a jí sáyé ọ̀gá mi kan wà tá a gbìn kan wà tá a kórè mhm. eh, eh, ìgbà ọ̀dọ́ àti ìgbà àgbà nígbà míì gan ọ̀gá ìgbà ká làálẹ̀ ká tì í bọ̀. ìbí ọmọ tó ń sọ. <laughs> mi ọmọ fún oyé sọ ni pé ti àyà. <laughs> ló fẹ́nu pè láì fi dà lálẹ́ níbo ni mo ti fẹ́ rí báwo ni mo ṣe fẹ́ rí ná ṣé ní ẹnu iṣẹ́ ni àbí ní church tí bá tiẹ̀ ní mo fẹ́ fojú rí á ní mo ṣe fẹ́ mọ bó ṣe rí dúdú ni àbí pupa gíga àbókúrú light complexion or dark or you how how do I know. <laughs> ọ̀gá mi ibi dry nu gangan ni ibi ọ̀rọ̀ ọ̀hún kẹ́kun sí ṣe rí ọ̀gá ẹ̀yìn lóòótọ́ ni pé ẹ̀ ríran mhm. àmọ́ ṣe rí gbogbo wa nínú ilé àwa lójú yín ẹ sì fọwọ́ òṣìṣẹ́ mú kankan nù wa eh. ẹ kó gbogbo wa pọ̀ wá ń kọ́ ọmọ pọ̀ lùbọ̀ ọ̀gá ṣe rí ẹ̀yìn tí mo fẹ́ sọ fún yín ni pé ṣe rí ọmọ ìyá oníbọ̀ọ̀lì òun <laughs> tí wọ́n ta bọ̀ọ̀lì fún wa gbogbo ìgbà ṣe rí ọmọ nǹkó yín jẹ́ pọ̀ ah! ọmọ nǹkó yín jẹ́ pọ̀ bẹ́ẹ̀ bá èmi mọ̀ ń yín ọ̀gá bí n bá kọjá báyìí wọ́n máa wò ó nù rí ẹ̀mí rọrùn yóò wá dìde ìgbà míì edu bọ̀lẹ̀ ó jò lọ́wọ́ <laughs> ó kó yín jẹ ọ̀gá mi. wo wo wo mo ti gbọ́ títẹ̀ yà lọ́nu mọ́tò lọ́nu mọ́tò nítorí a máa gbéra láti máa lọ sí church báyìí lọ́nu mọ́tò. mo ti gbọ́ a máa sọ. àwọn ìṣiṣẹ́ wọn ní mọ́tò <laughs> kò ṣe kíá ni o torí time o kò fi bẹ́ẹ̀ sí time. stem kan o. ok so mo um, ń gbọ́ smell kan. smell. Mm-hmm. kéjẹ bẹ́ẹ̀. i mean òórùn. ah níbi. Eh, kòtòrè ni kòtòrè ni. Eh, pípò yẹn ni right níbi toilet tó wà ní living room yẹn. Ah. ọ̀gá mm-hmm. olórí gbogbo ìyá akọ́sílẹ̀ náà ni o èsì ọ̀nì náà mú wá sílẹ̀ eh. táwọn bá agbọ́n bá ṣe mí gbẹ́lẹ́ pààrà ni a máa mú lógógóró ni a bá dẹ̀ ṣe mí tọ̀ bí wọ́n bá ṣe mí tọ̀ ìjẹ̀ ni a máa tọ̀ omi wọ́n ti bẹ̀ mí náà ṣùgbọ́n méje ṣe kú mọ́ wí ni ọ̀rọ̀ ni wọ́n ti sú mi ọ̀gá. wọ́n ń kó wọn wọ bí. wọ́n ti bẹ̀ ṣùgbọ́n máa wí tèmi torí ìjọ ọba torí èmi ìrírú yèé rí o ṣùgbọ́n máa fọ́ ẹ mọ̀ pé màmá wa lẹ jẹ́ so ẹ ní ẹ ní bínú sí wọn ni but màá bá wọn sọ̀rọ̀ ok so wọn máa wọn stop ẹ. ẹ ọ̀gá ẹ mọ iye ẹ mọ iye mo wí sí ẹ torí náà ti bẹ̀ mí tẹ́lẹ̀. oh ok kò sí problem wọ́n kí ló dé tó ń pè yín ní kàrí ọ̀rán. olórí bobo ní ààrẹ olórí bobo ní ààrẹ ló mọ bí wọn ti rí kàrí ọ̀rán yìí àwí ẹ ló mọ. ẹ ah, máa ń wọ́ndà pé kí ló mo lorúkọ yẹn ti wá. ẹjọ ọgá mi bọ mi bá nǹkan ọdún nísà kárí ara kárí ara. Oh, oh. now i get it. ẹ ẹ <laughs> kí kí ìjẹsà máa wí sí nìyẹn ní kíá eh. kárí ọrán <laughs> ẹ ti rí ẹ lóhùn ní yẹ̀yẹ́ ní ẹgbẹ́lẹ́ ìdọ̀rọ̀ àlàtàn bẹ́ẹ̀ ni. <laughs> Mm-hmm. ẹ ṣé thank you Oh, yá. o tún gbọ́ mi sí o. ẹ̀yin náà jókòó. ní kíní ìfẹ́ kàwé rè àti sọ́nsọ́ orí ẹ̀. silence me right ẹ jókòó ẹ jókòó. Mm. ọ̀gá ọ̀gá mi ọ̀gá me. ah mm. ọ̀gá mi. ah okay so oh yeah. máa jẹ́ máa jẹ́ máa jẹ́ máa jẹ́. no no no I máa want ni I know, I'm, I'm okay. mú kan. àti ẹ̀yin nìkan ni a mọ̀ ṣe fún. àjọ ah, ah, ah, so I know I'm okay. I'm and pray. <laughs> ọ̀gá mi èyí tí mo pa mú bẹ́ẹ̀ torí ọlọ́ ṣé yẹ green ni àbí rẹ́ẹ̀dì ó dà sí mhm. yẹ dà níbẹ̀. anyone the Bamunda. Ah. Mm. ọ̀gá mi ọ̀gá mi onírúure onírúure nrere agbẹ̀yìn hmm. ní ìlú yeye ah, ah. okòrò fẹ́ẹ́rẹ́ ó tó oh. dùn fẹ́ẹ́rẹ́. ewu nìyẹn. abu ni à ń pè Habu no apple. Ọ̀gá mi o, ọ̀gá mi dáadáa, ọ̀gá mi, ọ̀gá mi, kó jẹ́ yìí kó bá fún mi ní ráìsì, á tún fi màkàrónì díẹ̀ sí. Ah, Nípa mi, ah. you're amazing, you're ah, amazing. Ẹni oníire ní inú ire ní ẹgbẹ́ ilé mi ẹdẹ. Mo kí gbogbo yín o. Gẹ́gẹ́ bí ìṣe wa lóṣooṣù, our today's topic is knowing your boss and knowing how to relate with him nǹkan tí mò ń sọ ni pé ẹ ní láti mọ ọ̀gá yín àti bí ẹ ṣe máa máa ṣe sí ọ̀gá yín ọ̀gá yín ni gbogbo wa la mọ̀ wọ́n tẹ bá rí wọn ẹ dá wọn mọ̀ ṣùgbọ́n ẹ ní láti mọ bí wọ́n ṣe rí ìgbà tínú wọn bá ń dùn ìgbà yẹn lẹ máa mọ nǹkan tẹ máa ṣe ìgbà tínú wọn ò bá dùn torí ẹ mọ̀ kí ìdá méjì náà ni ìgbà kan inú èèyàn á máa dùn ìgbà mìíràn inú èèyàn ò ní dùn so ẹ láti mọ tínú wọn ò bá dùn tẹ́ bá ti rí wọn báyìí pé ah ọ̀gá nì being a blind person àwọn tán bá gbóhùn yín wọn á dá yín mọ̀ tán bá gbóòórùn yín wọn á dá yín mọ̀ ṣùgbọ́n àwọn ò rí yín and ẹ̀ dẹ̀ expect gbogbo ìgbà náà máa ma sọ fún yín pé ah lágbájá o mo nílò nǹkan báyìí lágbájá nǹkan báyìí ni mo fẹ́ àbí nǹkan báyìí ló ń ṣe mí so ẹ láti mọ̀ wọ́n ẹ láti mọ irú èèyàn tán jẹ́ ìgbà tínú wọn bá ń dùn báwo lẹ ṣe máa ṣe pẹ̀lú wọn tínú wọn ò bá dùn kí làwọn nǹkan tẹ máa ṣe láti mú inú ọ̀gá yín dùn that is it because ìrọ̀rùn eku ó ní ìrọ̀rùn ẹyẹ o tínú wọn bá dùn inú tiyín náà máa dùn inú gbogbo wa máa dùn a síra wa so kí ni àwọn ọ̀nà tí ẹ̀yin lérò ń pé bóyá a lè lò láti máa mú inú wọn dùn. for my situation eh, gẹ́gẹ́ bí woman being ẹlẹ́ran ara gẹ́gẹ́ bí wa ṣe rí èmi máa ń sọ ọ̀gá mú hmm. dùn wọn mo máa sọ very good tó bá yẹ kí n tí wọ́n sọ̀rọ̀ pé lọ sí géètì èmi ò túmọ̀ pé à wọ́n ní lọ sí géètì ni tí wọ́n bá sọ̀rọ̀ pé kí n sí géètì èmi ò túmọ̀ pé mú dùn wọn kò fẹ́ sọ̀rọ̀ bàtà yìí lọ sí géètì fún wọn. ọ̀ ní làákàyè múùndù wọn múùndù wọn. ta ló pe múùndù. múùndù is a mood. ẹ ṣe rí ẹ má jẹ́ ká dára wa láàmú lórí bẹ́ẹ̀ máa. ṣe rí gbogbo ni à ń èso ọmọ èmi ni mèé múnú ọ̀gá mi dùn mo mọ̀ bó ṣe rí mo mọ̀ gbé ní àdùn mo mọ̀ wá kù díẹ̀ káàtó. báwo lẹ ṣe máa ń múnú wọn dùn. ah kí n bá bẹ̀rẹ̀ orin ìjèṣà kó bá bẹ̀rẹ̀ ìjẹta rèé aró mi yọ ìjẹta rèé arógun yọ ètè gbàdọ̀. ẹ wá jókòó wá jókòó. inú ọ̀gá dùn. ọ̀gá gbọ́ ṣọ́ọ̀gá mọ̀ òórùn tọ̀dọ̀ yín ẹ má jáde mọ́ òórùn tọ̀dọ̀ mi nìkan lọ̀gá mọ̀ bí bá wà lọ́nà jíjì rere ọ̀gá mọ̀ gbóòórùn mi ẹ̀yin wá lóòórùn tọ̀dọ̀. ọmọ dúpẹ́ mo fọ́ gan o. Ah, bá mi tilẹ̀kùn ń gbádùn o. Ah, ṣàròrà máa bọ̀ bíbẹ̀. wọlé <laughs> yé wọ́n kọ̀ ó pọ̀. rọra ariwo ah, má kí ló ṣẹlẹ̀ mo fọ́ ni o fẹ́ jí ọ̀gá mi ni. kò sírò ẹ̀rẹ́ èdè gbàgbé wèrè yé kí ló ń bọ̀ náà jẹ́ kí n gbé chair fún ẹ. Ah! <laughs> ṣé mi ò sọ fún ẹ. Mm. ọ̀rẹ́ mi. dúpẹ́. ẹ ó yá ó yá jókòó. má jó gbàgbé má jó bí àjẹ́ dúpẹ́. kí ni. àti báwo báwo báwo báwo báwo ló ṣe gangan nu. Ah, ṣé bí mo sọ fún ẹ pé mo ti rí iṣẹ́ iṣẹ́ gidi. Hmm? ọ̀gá mi hmm, èèyàn gidi hmm. wọ́n ní owó bíi inú owó la wà inú ọlá gbogbo wa báyìí àjọ ń gbé bí ẹbí ni. mo fọ́ fún ẹ gan o o ti gbà o ti wá sọ àwọn ẹ̀kẹ́ yẹ ọmọ. mo sọ fún ẹ ọ̀gá mi ń sùn. ah olùkọ́ tí wọ́n kọ́ fọ́ fún lẹ́ẹ̀kan náà nígbà tí ọmọ mi kọ́kọ́ pè mí tí mo gbóhùn ọmọ mi mo ní mo fọ́ o má bínú ah, nígbà tí mo gbóyìnbó ẹnu ọmọ mi mo ní yé ọmọ mi ti wà láì lẹ́vù ah, mo kú o. Hmm, wo level ti change ṣé orí gbogbo ìwé mẹ́fà ní ìrédè kò tó half ìwé mi báyìí Ah. wàlẹ́ òjò lára ẹ̀. a ní ọ̀gá ọ̀gá wọ́n tún gba tíṣà fún mi ó máa ń kọ́ mi ní gbogbo nǹkan wo ah. level mi ti change o ọ̀rọ̀ ìbò ẹnu mi o ti yàtọ̀ torí bàbá ọkọ̀ wò skin ẹ̀ mo ní yé hmm. ọmọ mi ló ń lọ tẹ̀ ọmọ ti fresh. ọmọ ọ̀gá yẹn kọ̀ wọ́n sùn wọ́n yìí sùn ah, wọ́n sùn náà wọ́n ń sinmi lọ́wọ́ wọn tó bá jí bákan nìyẹn ló ti máa kọ́kọ́ rí wọn ibẹ̀ náà ti máa ń gbatẹ́gùn. ibi yé kò sí nǹkan tá fẹ́ bí báyìí tí wọ́n kì í ṣe fún wa a jọ ń gbé bíi fámìlì ni. ọlọ́run dúpẹ́ ilé baálẹ̀ rédíò tó yìí. ó ṣe máa tó yẹn kó tó lè gate man wa gan. mo gbé o. jẹun ah má wọrí mo ṣe máa ṣàlejò ẹ dáadáa máa lọ fún ẹ lóúnjẹ ń ah! yé dúpẹ́. kí ló ṣe. ọlọ́run you are your word ah, mo fọ́ o ọ̀dọ́ ó mọ̀ kó láàrin èmi àti ẹ̀ mi lè ríṣẹ́ bíbà rárá. iṣẹ́ ó lè rí. ọmọ gbójújà ló ń ṣe. àlọ́ ò lè rí iṣẹ́ ń bí báyìí àti pé ẹbí wa ti pé. all the same all the same all the same mi gan ò lè dúró ọmọ pé wọ́n get inside ni wọ́n èmi get outside. ó tiẹ̀ lè ṣiṣẹ́ ń bí. jẹ́ fúrúùtù ẹ̀ ń jẹ́rú ẹ̀ ní rédé. onírànmù wọn lọ ń ṣàkọni ẹ o. level ti change. ọmọ dúpẹ́. Ah, are your word. ah hmm. ah inú ìgbádùn mo wà wo. Hmm. Ah. ah. ah, ọ̀rọ̀ kí ló dé mo dé ń pè yìí. Ah, ah, ìgbìmọ̀ náà gbòòrùn sókè ọ̀ <laughs> ṣe wèrè o. <laughs> ẹ wo kàrí ọ̀ràn èmi ò bá yẹ̀yẹ̀ wa o ah. ṣe rí ọ̀gá ní kẹ́ ẹ lọ fọ̀gọ́tà tó wà lẹ́yìn lẹ́yìn yẹn nítorí ó ti fẹ́ máa rùn ah. ẹ dẹ̀ mọ̀ pé ọ̀gá máa ń gbóòórùn ọ̀gá ò dẹ̀ nífẹ̀ẹ́ òórùn. Ah. ọlọ́run la àgbàjẹ lẹ́ran ọmọ géètì yìí o uh-uh. ọlọ́run la àgbàjẹ lẹ́ran ọmọ géètì yìí o uh-uh. ọlọ́run la àgbàjẹ lẹ́ran rẹ o nígbòjá yìí omi àtijọ́ láà máa tọ̀ kiri kí mo ti ṣe bẹ́ẹ̀. ìdọ̀tí tó wà ń ta náà ẹgbẹ́ kẹ̀dánù olórí burúkú kí ẹ̀ta búrẹ́dì iná ju kíní sí bẹ́ẹ̀ máa la gba gbogbo ọ báyìí máa gbòjẹ lẹ́rùn gbòjẹ láàbọ̀ lẹ́rùn jẹ́mi là ń ṣe. ìyá ló mọ̀ ọ yẹ ìgbòjẹ lẹ́rùn mi ọ yẹ ìgbòjẹ lẹ́rùn mi nílé e o. ta nìyẹn o. láti bo kọ́lá. Ah! kọ́lá erédé ah báwo ni ibo ló ti rí nọ́mbà mi. mo yọ mo yọ fún ẹ ní nọ́mbà mi. ah ah o ṣeun o ṣeun mo dúpẹ́ àmọ́ wo nọ́mbà ẹ̀ dáadáa má pè mí mọ́ o jọ̀ọ́ o má pè mí mọ́ o mo fọlọ́n bẹ́ẹ̀ o má pè mí mọ́ o ṣe. Ah. Eh, ẹ ó dẹ̀ lè ṣe ó yẹ ṣe nẹ́tíwọ̀kì o ta ló pè yín sọ̀rọ̀ ah, a ní ẹ lọ fọ gọ́tà. ọ̀dà jẹ́mi la jẹ́mi kábíkó kàn án gbà bẹ́ẹ̀. ẹ kó jọ kó ọ̀gá. Ah, àṣà ẹ ó pè é nìyẹn. bẹ́ẹ̀ ni kí o tí slice ẹ e ṣá. rárá mi tí slice e, ẹ sá. ok. ṣé kò o ẹ ṣe. báwo wá ni ẹ̀kọ́ yín Ah, <laughs> ah, mo tiẹ̀ láìkí bó ṣe bá mi ṣe wà òkè aláìkẹ́. ṣe rí irun yín náà ó ti kún oh. so mo máa pe bàbá kó wá gẹ̀ nírọ̀lẹ́. <laughs> báwo jẹ́ lèmi ṣe fẹ́ mọ̀ tó yẹ ó kún àbí ó kún. <laughs> it's okay. ìrògbọ̀n yín náà a ní láti ṣèpín ó dẹ̀ sí ní funfun eh? bóyá bóyá ká dá ẹ̀. Ah, ah. èmi irùngbọ̀n funfun kẹ̀ ah, èmi tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ pé forty. <laughs> ọ̀gá hmm. ewu ò kì í ṣàgbà. Oh, you're right <laughs> you're right ṣé gan ni thank you mi ò mọ̀ bóyá dúdú ni àbí funfun ni àti you know <laughs> mi ò lè mọ̀ <laughs> but it's all good it's all good so um, you know it is um, a good thing fún ẹni tó bá jẹ́ pé àtinú yín ló ti fọ́jú tí ò rí nǹkan kan rí unlike ẹni tó jẹ́ pé ó ti rí rí you know ó ti rí bad rí ó ti rí good rí you know ó lè tell to uh, all of a sudden tí kò rí mọ́ ah. you know it, it, it's horrible ah. it's horrible. um, um, ọ̀gá hmm? ṣé wípé ẹ ti ríran rí. <laughs> bí wọ́n ṣe bí yín kọ́ nìyí. Not at all. Not at all. Ah ah. Mo ti rí òun rí. Even ìlú òyìnbó òun ni mo ti kàwé. I studied business economics. And I had my master's in banking. Mo ṣiṣẹ́ nílùú òyìnbó fúngbà díẹ̀. As the only son of my parent, I have to come back home to really labor sí oko. In the lè company daddy. You know, so it is what it is. I came back home. I had to work in the bank for some years so that I can understand the Nigerian economy. No baton. Be ṣe ríran mọ́ Just like that. You know, daddy mi dẹ̀ ti before now, so. There's nobody to take care of me. There's nobody to even look after the business of my father. Báwo lẹ ṣe wá ń kó? Kò sí ṣe kò sáì ṣe. Ó ti di ibi orí dání sí You have to live with what you have. Ọ̀rẹ́ mi Túnjí nìkan ni ẹni tó dúró tì mí. Kò sẹ́bí. Sarah. You know, I was destabilized. I had to travel to America for treatment, but Abuna Lujasi. So I had to go to the School of the Blind. Then you want to call me Machine Lobreo, Kane Indicator, and a lot of softwares like JAWS and all. Timothy Peresi, Shishemi and all that. So, after like three years, moved back to and then I had to rebuild my father's business again. It is what it is. um, <sighs> Oga? Yeah? She... Eh, eh, wa marry ni gbogbo Ah. Me ò tíì marry I was in a relationship so to be like four years but the same year we were supposed to get married ni gbogbo to tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀. Ah, but ibo ibo náà wà wà ń <laughs> bàjẹ́ wọ̀ ní ńkọ́ ta ló fẹ́ fáfọ́jú <laughs> nobody <laughs> nobody òun ti bá tiẹ̀ lọ thank God for good people like Lobito àti gbogbo àwọn tí àjọ ń gbé àwọn ni mo rí as my family tó mi bí ẹbí Túnjí nìkan ni ọ̀rẹ́ mi tí ó dúró tì mí Àṣàbí life is life Any day is what it is. A big thank you to Miss Smith, to my counsel here. He was there for me, taking care of me all of the time. Ó ní kò jẹ́ kí n mọ̀lá. It's all good. Ìròyìn ayọ̀ ṣì ni wípé Ọlọ́run tọ́jú mi. Ìròyìn ayọ̀. ṣe ni mo bẹ̀ ọ́. ọlọ́run tọ́jú mi. ṣe ni mo bẹ̀ ọ́ bàbá mi. pé kó máa fi kan gbà kan lọ́wọ́ mi. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ má fi kan gbà kan lọ́wọ́ mi o. ojú ni ìmọ́lẹ̀ ara ojú tẹ́rì yẹn ni ìmọ́lẹ̀ o bójú bá fọ́ gbogbo fárídòfo bójú bá ti fọ́ gbogbo fárídòfo. lobito. ta ló wà ń bẹ̀ who is the garden can I come and see him. kí ló dé kí ló ṣẹlẹ̀. kọ́lá mo bọ́ dúpẹ́ lọ́wọ́ orí rẹ mo bọ́ dúpẹ́. kí ló dé bàbá. ọ̀gá wa lé ọ̀gá wa lé ọ̀gá rẹ̀ wà lé o. Ah, ah, ọlọ́dún kí n tilẹ̀kùn tó o bá rọ̀ọ̀sù wọlé ni wà ló bá ṣẹlẹ̀ ní ah, láyé. ẹ tètè máa lọ kí wàhálà máa bá ṣe. wà ló ní ṣẹlẹ̀ a ò ní sórí ibú ọjọ́ rí ẹ kò tiẹ̀ ní tánà gbòòsò àmọ́ fipọ̀ mọ́ lára kí la bá máa wí délé mu ah. màá padà ọlọ́jọ́ ah, mi. kò ní tán lọ rẹ ah, ọjọ́ mi sọ gbọ́ eh, let's pass this place by that way and go nobody cannot see you lórí rí ọmọ sori bí ṣe ń yọ ọjọ́ lèmi náà yọ ọ gbà <laughs> àyọ ọdọ akéèyàn ọmọ jíbo owó lónìí ọjọ́ ajé ọlọ́ọ̀lẹ́dùnmáà rẹ̀ ọlọ́ọ̀lẹ́dàá mi mo mọ̀ dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ o o. ó sọrí rẹ láyé rẹ kò ní bàjẹ́ fún ọ. géètì géètì. ilé ò súwé kàmí bá a ká kàmí ṣe làbí àti làmí mọ gògóró àbí. gògóró kan ni. ẹ wo ibi ẹ bá fẹ́ lẹ́mọ̀ sọ̀sọ́ ibẹ̀ ni sọ sọ ti yẹ yìí ẹnu géètì tèmi mọ wà. tàbí ẹ fi mi sọ. tí a fi yín sọ. Mm. ipa sweeping ni. ẹ kẹ́ ẹ máa gbá ilẹ̀ kẹ́ ẹ máa gbá floor so ti yẹ yín kẹ́sì tó máa kó ìgbálẹ̀ káàkiri bí abára ẹgbẹ́ yín lẹ́gbẹ̀ẹ́ títí wọ́n ti gbàṣẹ́ ìjọba ìgbálẹ̀ tó ga ni àwọn tiẹ̀ mú lọ́wọ́ wọn èyí tẹ ẹ̀yìn rárá ọmọ gbọ́ sa sa sa. oníbà gbálẹ̀ ilẹ̀ àgbẹ̀ oníbà gbálẹ̀ ilẹ̀ àgbẹ̀ ṣùgbọ́n ọ̀nì ọ̀nìkẹ́ kọ́ bá mi sílẹ̀ àgànnàdì ilé olókùn kó mi sílẹ̀kùn a máa sí lọ a máa sí bọ̀ tó ti fi ṣe wàá máa tì sápò wàá máa tì síwájú wàá máa tì sẹ́yìn. Mm. Ah. torí owó oṣù tí ní ẹ dúró lé ah. tẹ bá bà pé ilẹ̀ fẹ́ mọ́ fún yẹn yẹn lọ́mọ gbá mútuárì Ṣàngó eh. ká bí wọ́n bá sin yín sí. dẹ́bà kẹ́ni kẹ́ni tí ń bọ̀. àjàngbọ̀lá dùgbú dùgbú dùgbú ọmọ ẹ̀mú ẹlẹ́mú kò sanwó. you are cooking yourself on the fire ó ṣeré lónìí iná sí tóòfù ni rádaràda ẹ̀dùn wọn mọ̀ kí n sórí ibú àbóbìnrin ka mi pé bóyá wọn fún mi ní nǹkan kankan ah, kò tiẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ àfẹ́yìn léegun fi sọ béèyàn lòun gbogbo ara lòun ò fi wò mí yọ kàn di àṣejù lójú méjì ẹyọ kan lọ́wọ́ báyìí gbogbo ẹ tí bá ti ń sọ mí káàkiri ojú kan yóò gbé kúrò láyé orí yíyí bí egun ti lé wọn náà wèrè o tó jẹun ni. fún mi lára mo fi ń gbé ọ̀gá o. ojú nìkan ni mi ò ní gbọ́dọ̀ <laughs> ọlọ́run mi ṣe mí lóore o. pẹ́. ikọ̀ àgbọ̀ pé mi ò ń pò wọ́n. mo dúpẹ́. dúpẹ́. mo ah, ah morogo ọ̀gá mo dáràn ah, ọ̀gá. mo ń pè é náà. ẹ má bínú mi mi gbọ́ ni ṣé wàá òkè mo ti sọ pé tẹ bá pè mí. mo ń pè é náà tètè dáhùn. ẹ eh, Yeah. I missed my steps. Sorry. I missed my steps. Ṣé wá òkè ṣá gbogbo ara yín ló ń gbọ̀n báyìí? Mi step mi bẹ̀rẹ̀ bí. Sorry. Torí ẹ̀ ni mo ṣe ń pè ẹ́ láti òkè yẹn. Sorry sir. Wọ́n jókòó. lórí came. dání should be the lórí tiles is something terrible. sorry sir ṣé a wound sir. No, no. No mi ò gbọ́n bẹ́ẹ̀. ẹ pẹ̀lẹ́ sir. ṣe Kill lẹ wá fẹ́. do pray, sir. mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ kan kini yẹn ọ̀gá. ó ń ṣe And I don't want you. I don't want you to see me as an opportunist. Because I am not. fẹ́ kó jẹ́ ìyàwó mi. mo fọ́ lójú lóòótọ́ but I am not I am not horrible. Ó ti ń gbé pẹ̀lú mi tí ń lọ bí ọdún mẹ́rin. ti mọ̀ mí ó mọ ìṣesí mi ó ń ṣèṣe ìyá mi ó ń ṣèṣe ẹ̀gbọ́n ó ń ṣèṣe àbúrò most of the time you even act as my wife. So what is stopping you? Take your time. Think about it. Farabalẹ̀ But it is what I want. Nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ débí ọ̀gá mú mi bí ọmọ wọ́n mú mi bí àbúrò tó fẹ́ fi mí ṣaya <laughs> kí ni kí n sọ fún lóbìtọ́ màmá kárí ọ̀run gateman màmá mi kọ́ sísítà mi. Hmm. tóbi rẹ ọba mi o ìbẹ̀rù kosi, sí kò sí fún mi o nítorí ìwọ nìkan ṣoṣo lọ́ba mi lọ́jọ́ gbogbo. There's nobody like you, Lord. There's nobody like our God. There is nobody like you, Lord. Like you, Lord. Like my God. Uh-huh. ìbẹ̀rù kò sí kò sí fún nítorí ìwọ nìkan ṣoṣo lọ́ba mi lọ́jọ́ gbogbo. There is nobody like you, God. There is nobody like our God. There's nobody like you, Lord, like you, Lord, like my God. Come and see, oh, come and see ẹni tí ó dàbí rẹ̀, ọba o. Ô lua sou que choro de ação. Ô lua minha, sou que choro de ação. É que quem dia, magia quem é cune que quer. Though I see any teardrop be red about me, oh. I shall be. I can smell you. How are you? did I go give them. my Savior. He deserves all the praise, my Savior. And went to you know the trouble, my Savior. I'm gonna lie, you know the trouble, my Savior. go? Yes. I am ready. Mo ti I am ready to be your wife. もういいよもういいよバオリṣọwọ́ <laughs> apá. Ah, a dúpẹ́ à ń gbòòrò kí ló ń ṣẹlẹ̀. kọ́lá mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ kí ni kan tó ń wá lè dúpẹ́. Ah, ṣe bọ́ọ̀rẹ́ ni wá. ọ̀rẹ́ o tún ti fẹ́ bẹ̀rẹ̀ o o tún ti fẹ́ bẹ̀rẹ̀ o. <coughs> Moyọ̀ Moyọ̀ wo kì í ṣe nǹkan tó rò. kí ni mò ń rò torí ojú ẹ báyìí kò gbé ibì kan rí kí ló ṣe ẹ́. ah but Moyọ̀ kò yẹ kó ronú bẹ́ẹ̀ yẹn náà ah ṣe bọ́ ọ̀rẹ́ mi nìwọ ọ̀rẹ́ mi lòun náà jẹ́ náà ojú tó dẹ̀ ti ojú tó ti mọni rí òlè lóhùn mọni mọ́ra wọn. ibi tí mò ń lọ gangan nìyẹn olè olójú kòkòrò yẹn eléyìí lajá ń bẹ́kùn ṣe leave this guy alone let her enjoy her marriage kí ló ṣẹlẹ̀ at least wọ́n ò fún lẹ́ni tó ń fẹ́ náà kí ló tún fẹ́ nu ilé ẹ̀ tí wọ́n da láìpẹ́ ẹ̀rú ni. Eh, eh, mo yọ ní sùúrù ó ti ń bínú. mi ò bínú báwo mi ṣe rí ni. sùúrù ìgbà tí n ṣe pé bóyá mo ní ulterior motive kankan ṣé mo lè lọ ṣé mi ò lè lọ kí ni ṣe bó rẹ mi ni. kọ́lá nǹkan tèmi máa sọ fún ẹ mo ti sọ fún ẹni yẹn má tún dé ilé ẹ mọ good day. ẹ mú yọ dúró náà. what. Ah, ah. dúró dúró dúró harrison tiẹ̀ fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí fún. harrison what's up. Yeah, how are you oh, doing? oh i'm cool i'm cool and you. well um, from our previous discussion you know i told you your girls will be arriving your country very soon. that's that's nice that's nice. yes no. so you be expecting. okay okay time. no problem i'm fine i'm fine. No, I'll call in the evening, okay? It's okay, it's okay. All right, thank you. Bye-bye. <laughs> hey, Harrison, my friend. Okay. Okay, don't worry. I, will talk to you later. All right. Girlfriend. All right, you enter. Ó ní àwọn èèyàn gidi lọ́wọ́. Àwọn tó jẹ́ pé wọ́n máa wọ́n máa jẹ́ kó lè make owó. Ó ń ṣe rádàrà, ó ń tọ́jú bọ́lé onílé kiri, ó fẹ́ da marriage ní marriage ọlọ́mọ ẹ̀kọ́ ẹ pé mágùn ló máa padà kó last. Moyọ̀ ah mágùn. màánù inú mi dùn bẹ́ẹ̀ ṣe wá sẹ́kọ̀ọ́ ṣẹ́rí bọ́rọ̀ dúpẹ́ ṣe jẹ́ kàyéfì sí mi ló ṣe kàyéfì sẹ́mi náà. mo ti gbẹ́rù ọ̀sùn rẹ̀ lẹ́wọ̀n. Mhm. ẹ̀yin lẹ́mọ̀ ọ̀rọ̀ tó ń jẹ́ kàyéfì sí kò kàn mí èmi ò fọmọ fáfọjú kí lè fẹ́ kí lọ sọ fáwọn ẹbí bàbá yín èmi gangan gbajúmọ̀ láwùjọ kó di jọ́ ọ̀gbéyàwó kó ní kọ́kọ́ ìyàwó dìde kó wájó kó di yẹ̀gẹ̀rẹ̀ gbogbo ayé mọ̀ pé afọ́jú lọ́kọ ìyàwó èmi ò fọ́ ọmọ fáfọ́jú. mami mi ò láì bẹ̀ ṣe sọ̀rọ̀ pòjò kì í ṣàfọ́jú ah, ah, bó ṣe bí kọ́ nìyẹn ayé ló pa kádàrá ẹ̀dá àti wípé ojúná gbà lọ́wọ́ ẹ̀ wọ́n gbọ́pọ̀ lọ ẹ̀ kéèyàn dẹ̀ fojú kò ń ṣàrùn mi ò láì bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ o mi ò láì kẹ̀ rárá ni àpọmọlọmọ láfọ́jú. ìyàwó bá bí àlà èmi ò fọmọ fáfọ́jú o èmi ò lọ́wọ́ sí o ah, mi lọ́wọ́ sí ni mo sọ yẹn. màámi màámi ẹ jẹ́ kó mọ ìfẹ́ tó fẹ́ fẹ́ ẹ ẹni tó bá ṣáà lórí lórí ń fọ ẹ jẹ́ kó ṣèfẹ́ inú ẹ̀ màmí ẹ jẹ́ ká support ọmọ yìí ẹ màmí àti pé màmí ṣe rí pọ̀ ju dáńsọ yìí ó lówó lọ́wọ́ o olówó gidi olówó. àgẹ̀tọ̀wọ̀ náà ti jẹ́ dodo òun ní sódodo ó lè amúrọ̀gbà jágúdà gbogbo fáfọ́jú ìdẹ̀rí gbà ó ṣe sàn. ó mà lágbára o.